tẹ̀ jókòó tó bá sọ̀rọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa Miliki Express lètò ká tó lọ sókè lọ́hùn àlejò wa ń sọ wípé ẹ̀gbin wà lára iṣẹ́ tíátà ẹ jọ ẹ bá wa yànnà náà ẹ̀ dáadáa báwo ni ẹ̀gbin ṣe jẹ́ nǹkan tí onítíátà gbúdọ̀ máa gbà mọ́ra gan. ẹ ṣe olóòtú hmm. kì í ṣe lórí ẹ̀rọ ayélujára nìkan because onítíátà ó ti di wọ́n ti gbogbo ayé wò hmm. ó ní privacy mọ́ hmm. any little thing tó bá ṣe wọ́n á rí i wọ́n á sọ̀rọ̀ nfa ó lè jẹ́ ọkàn ló ṣe wọ́n á sọ di méjì mọ́ ẹ lọ́wọ́ hmm. then láàárín àwa onítìátà síra wa ókè ẹ jẹ́ kí n ṣe àpèjúwe kan tó ṣẹlẹ̀ sẹ́mi fún ara mi hmm. mi ní dárúkọ nítorí pẹ́ni náà ti bẹ̀ mí ni mi ṣe ní hmm. dárúkọ lóòótọ́ mo sọ wípé mo ti wà nídìí iṣẹ́ láti two thousand and six but mo lọ torí àwọn ìdí kan tàbí èkejì tí mo ti dárúkọ lára ẹ̀ lẹ́ẹ̀kan mo dẹ̀ ẹ̀ṣẹ̀ wá padà dé ní March this year this very year ni mo padà dé nígbà tí mo dé iṣẹ́ àkọ́kọ́ tí màá ṣe iṣẹ́ yẹn lọ ó lọ múlì kò sí wàhálà iṣẹ́ ìkejì tí màá ṣe mo wà lórí set in fact mo fẹ́ change ni mo ṣe ìyàwó commissioner ìyàwó ọ̀fi ọ̀nkú Ládìfọlárìn ṣe commissioner nígbà yẹn mo ṣe ìyàwó wọn ẹ tọ́tẹ̀ sọ pé ìyàwó commissioner wàá ṣàmúra kọ́ rí ẹ kọ́ sọ pé à ẹni yìí dẹ́ni irú àwa tó yẹ pàṣẹ ń sọ wípé ẹ wò wá àwa náà ní àwọn nǹkan tẹ fẹ́ nínú iṣẹ́ yìí àwa náà ni a gbọ́dọ̀ mọ bó ṣe ń múra dáadáa pé nǹkan báyìí náà fi ẹ́ ṣe hmm. múra kó kó ṣe rẹ́gí pẹ̀lú nǹkan tó fẹ́ fi ẹ́ ṣe so mo ti ń ṣiṣẹ́ lọ mo ṣiṣẹ́ bíi eight sims lórí iṣẹ́ yẹn nígbà tí mo pàdé ẹni tí mo sọ yìí nídìí ká ẹ̀ èmi náà lọ síbi ká mo fẹ́ lọ change ni tí mo pàdé ẹni náà mo kí lẹ́yìn èdè òyìnbó hello good morning èèyàn yẹn wò mí èmi tẹ̀ fi pé bóyá kò gbọ́ ni obìnrin ni kò dá mi lóhùn mo tẹ̀ lérò pé bóyá kò gbọ́ kíkí yẹn ni mo dẹ̀ múra mo wọnú ká nígbà tá a bá dé orí set tá a fẹ́ director ṣẹ́ yẹn ni à àǹtí Bukky ẹ̀yin náà ẹ join wa ẹ bá wa ya picture lórí mo kọ́kọ́ jókòó jẹ́jẹ́ mi ni hmm. lèmi náà dẹ̀ join wọn lẹ́ni náà dìde tí girl yìí bá ti wà lórí set tó fẹ́ bá wa ya picture mi ò lè bá ya fọ́tò pọ̀ mi ì ṣẹ́ o hmm. mi ì lè bá girl yìí ya fọ́tò pọ̀ mi ò lè bá ṣe kinní kan mi ẹni tó rí mi níta tí ò lè kí mi dáadáa tí ò hmm. lè ṣe kinní kan ó sọ̀rọ̀ ó tún sọ fún mi gan pé wo mo lè sọ pé ò ṣiṣẹ́ lórí iṣẹ́ tí ò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ tẹ ẹ̀ṣẹ̀ ń bọ̀ yìí tẹ bá fẹ́ lókìkí tẹ fẹ́ lọ́lá tẹ fẹ́ lórúkọ tẹ fẹ́ dín ńlá nídìí iṣẹ́ ẹ gbọ́dọ̀ fi tàwátàwá wájú yín ṣe hmm. kò parọ́ èèyàn gbọ́dọ̀ fi tiwọn ṣe lóòótọ́ òun kú parọ́ gbogbo bó ṣe sọ̀rọ̀ sí mi mi sọ nǹkan kan torí pé mo mọ nǹkan tí mo fẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ̀gbín wà nídìí iṣẹ́ yìí hmm. kéèyàn rẹ́dì láti gba ẹ̀gbín mọ́ra mi ì sọ anything mo wá rò torí pé ẹni náà ti padà bẹ̀ mí o in fact tó bẹ̀ mí ní ìsìnkò jọ̀sẹ̀ méjì lọ hmm. but mo wá rò pé ká ní mo ti wá sọ̀rọ̀ ń gbà yẹn kí n ti yarí ṣe mọ̀ pé ó ṣeéṣe kó má bẹ̀ mí ó ṣeéṣe kọ́rọ̀ yẹn dẹ̀ máa kó máa tàn bẹ́ẹ̀ni ó máa máa gbòòrò jù báyìí lọ ẹ ti dọ̀tá nínú a ti dọ̀tá bẹ́ẹ̀ a ní ìdọ̀tá a máa máa bára wa ṣe náà ni a ní láti máa bára wa ṣe ọ̀tá so a gbọ́dọ̀ ready láti gbàwọ̀ sí mọ́ra òun ni Hmm. ẹ ṣeun àlejò wa mo gbádùn gbogbo bẹ ṣe ń yànnàná àwọn ìbéèrè tí mo mú wá fún yín ẹ ẹ wọ́n jẹ́ kí n béèrè gangan mo mọ̀ pé a ti mẹ́nu bà díẹ̀ tí ẹnìkan sì ń wá bá yín pókè mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà lénìí àwọn ọ̀nà wo lẹ lè tọ́ sí pókè gbà báyìí gbà báyìí báwo ni kò ṣe bẹ̀rẹ̀. mo ti sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ o wípé ṣé o ṣe tán màá dẹ̀ jẹ́ kó yé wípé iṣẹ́ tíátà kì í ṣe eré òun la ṣe ń pè ní iṣẹ́ ayé àtijọ́ ní ìsá ni wọ́n ń ṣe eré ní ìsìn wọ́n ń ṣe iṣẹ́ ni ṣé o ti rẹ́dì ohun ẹ̀ mo ti láwọn tó ń send message sí mi màá dẹ̀ bí wọ́n ṣé o ti rẹ́dì tó bá ti wù ẹ́ kò sí problem tí n bá ti ń lọ tẹ̀lé mi wá máa fojú wo bá a ṣe ń ṣe é níṣẹ́ pé bóyá òun lọ máa bọ́ sórí set bẹ́ẹ̀ wá máa wo bá a ṣe ń ṣe é then ó bá yẹ pé o fẹ́ kí n sọ fẹ́ ok lọ rẹ́gísítà àmọ́ ya àwọn ta ti direct lọ sọ́dọ̀ ọ̀gá báyìí mo mọ̀ pé ní yìí mo lè fi hmm. ọwọ́ ẹ̀ sọ̀yà pé wọ́n máa kọ́ ẹ dáadáa hmm. tí wọ́n á dẹ̀ kọ́ èmi máa ń believe nínú training o gbọ́dọ̀ ní training yẹn ṣé ẹ rẹ àìmọye àwọn tó ti lókìkí tó yẹ pé tó bá wà lórí set hmm. ẹ máa wọ pé ẹni yìí náà wọ́n dẹ̀ ó dẹ̀ ní star kí ló ń deliver ẹlòmíì ẹ lè rí expression kankan lójú ẹ ó dẹ̀ ní star ó dẹ̀ ní star ó dẹ̀ ti lórúkọ gan ẹ kàn máa wọ pé ah, ah, ọ̀gá báwo lè lè ṣe débẹ̀ tó ti yé yín bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́ pé wọ́n ti drill èèyàn téèyàn ti gba training the necessary training tó yẹ kó gbà kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó lè má sọ pé tó bá fẹ́ bẹ̀rẹ̀ èmi á advice ẹ pé kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ náà. tọ́ ẹ̀yin ògbólangba tó ń wò wá nílé wọ́n ní tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ẹ ní láti kọ́ ò ẹ ní láti kọ́ ẹ̀kọ́ yálà kẹ́ lọ sí ilé ìwé kẹ́ lọ kọ́ tàbí kẹlọ kọ́ṣẹ́ lábẹ́ ẹnìkan. iṣẹ́ yín ò ní jóná ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò wípé ẹ ti bá wa jẹ̀gbádùn ètò wa Miliki Express fún ti ọ̀sẹ̀ yìí fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní orí ètò yìí kílẹ̀ ń tà ẹgbẹ́ wa ẹ jẹ́ ká bá yín tà gbogbo àwọn tó ti bá wa dèrò pọ̀ tó ti bá wa dèrò pọ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni tó ti kábàámọ̀ rí ẹ wọ́n ń padà láti wá dúpẹ́ ni pé ah ọjà wa ń tà ibi tí wọ́n ti gbúrò ọjà yín tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n máa máa gbọ́ èmi ló ṣèlérí yẹn fún yín ẹ pè mí ní orí nọ́mbà tí ó wà lórí tẹlifíṣàn yìí kí ẹ kàn sí mi fún ká lè sọ̀rọ̀ kí a lè mọ bí a ṣe máa gbé ọ̀rọ̀ ajé yín síwájú gbogbo ẹ̀yin náà ẹ ti mọ̀ pé ọdún ti ń lọ sópin báyìí báyìí báyìí ẹ wo ẹ̀yin mọ́mì wa gbogbo owó tẹ fi ń ṣe fàájì ẹ̀yin dáàdì wa owó tẹ fi ń ṣe fàájì ẹ má fi ṣe fàájì mọ́ ẹ kó díẹ̀ pamọ́ kí lẹ tiẹ̀ ń pèsè sílẹ̀ fún ọmọ lọ́la ẹ wá bá wa ralẹ̀ ní Orísun Estate a wà lẹ́kọ̀ọ́ ní Ìbàdàn ní Mòwe ní Ṣìmáwá ní Àbújá ní Lẹ́kì wọ́n wà káàkiri káàkiri ẹ pè mí náà á tọ́ yín sọ́nà bí ẹ ṣe lè bá wa ralẹ̀ ní orí Orísun Estate tọ́ kó tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká má fi àgọ́ alágo sáré ẹ má jẹ́ ká fi àgọ́ alágo sáré nítorí pé ẹsẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni olúkálukú tọ̀ wá sí ayé o ẹ má jẹ́ ká gbé ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ o ẹ àní sáré mọ́tò kakọlù kẹ̀kẹ́ o láṣẹ ti ọlọ́run ti elédùmarè kó tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi náà ni ọmọ yín Olúwatóyè Òkí ẹ má jẹ́ ká máa mílíkì